أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته Adá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run, ọba alágbára ọba ọ̀kan ṣoṣo. bákan náà ni a tọ àlékún ìké àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alaihi wa ìké ìkẹ́ àtijọ́ ọlọ́ kó máa bá ànábì àwọn alé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n bá ń tẹ̀lé ìlànà àwọn títí di ọjọ́ ààbẹ̀ ọlọ́run àlékún àlékún bẹ̀rù ọlọ́run kọ́lọ́n kó ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa ó sì wá ní ọ̀kan nínú àwọn ọmọ àlìjánná kọ́mọ́ sí wa lọ́mọ aná làlá ọlọ́wà làkú wáta ilà àbìlá ìlàlẹ́ ìwà pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́run a máa tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ lọ́sọ̀ọ̀sẹ̀ wa tí a máa ń ṣe wa ní àlùbásọ̀ ní mọ́sálà ní Ìbàdàn minajul mumin <clears throat> fi ìlàjì àmúrọ́dìl kùlù ìlànà àwọn ẹni ọlọ́run nípa ọ̀nà wo ni wọ́n máa ń lò láti wá ojútùú sí àwọn àìsàn ẹ̀mí àwọn àìsàn burúkú tó máa ń ṣe ẹ̀mí òun ni àáfà ń ṣe àlàyé ẹ̀ lọ fún wa àáfà ti lé sí àìmọye àwọn eléyìí tí ó ń ṣe wá nínú àwọn àìsàn yìí àáfàá dẹ̀ ń wá ojútùú sí gbogbo àwọn àìsàn yẹn onípa ti jẹ́ kó yíwa pé àìsàn ẹ̀mí burú ju kéde lọ o àìsàn ara lọ táìsàn ara bá ń èèyàn èèyàn rẹ̀ tí ọmọ lórí báyìí epo pupa débi pé yóò tẹ̀ wá fún yàn ní ojútùú a ti jẹ́ kó yé pé nínú àwọn àìsàn ẹ̀mí yìí òun ni àríyá ṣekárí mi orí ṣekárí mi yìí òun la dẹ̀ ṣe kí ni òun la dúró sí torá ti sọ̀rọ̀ húgbùlì mọ́déṣì wà húgbùlì jà kéèyàn ò kán máa yẹn kán máa pápó ọ̀sẹ̀ tí ò nífẹ̀ẹ́ eléyìí ẹ ń bá lóun ò nífẹ̀ẹ́ rẹ̀ irọ́ ló ń pa ṣùgbọ́n a gbọ́dọ̀ máa kọ̀ǹtró ẹ̀mí wa a gbọ́dọ̀ bẹ́mi wa jagun tí ò fi ní nífẹ̀ẹ́ kánsá máa pọ́npo tí ó fi wá jọra rẹ̀ ní ojú àáfàá ní gbogbo ilé ìkásọ̀ṣe nínú ẹ̀ náà ni àrùyá àrùyá ṣe kárí mi ibẹ̀ láti gbé ríyáwù yìí mínú máa wà fìdí wàhúwà ìmà ayẹ̀kú na mìjíyà tìlbádán àwùzíj àwùbìlà kọl àwùbìlà amal kàtàtọ̀ wúlì sọ́lá bìlà àṣà àwùzà ìrí wàhúwà dàrájà àfáà ní ká lọ mọ̀ pé nínú àìsàn tí máa ń ṣe ẹ̀mí òun ni show off se kárí mi kéèyàn ó ṣe nǹkan káwọn èèyàn ó lè mọ̀ pé lágbájá òun ló ṣe àáfàá lọ bẹnu sí àrìmì tó jẹ́ pé fìdíìnì nínú ẹ̀sìn òun ló máa ń wà kí ni ìtumọ̀ kó máa ń wà nínú ẹ̀sìn àṣẹ èèyàn tó lè ṣe sí àrìmì débi àwọn ìbàdà wà àtúlẹ̀ èèyàn ń ṣe èèyàn ló sí àrìmì ń bẹ̀ kan lè sọ pàwàlà mọ ọ̀rọ̀ sọ àwàlà lè tú tí a rí ilé débẹ̀ ó lè débi kéèyàn wá wáàsí ká lè sọ pé o àlèmọ́ wà wáàsí kìí pọ́ wá ń torí ọlọ́run ṣe kárí mi lè débi ìrún ó lè débi àwẹ̀ ó lè débi ájì ilé ráwọn èèyàn tí wá ń Yorùbá tán ní problem tí bá fẹ́ẹ̀ ájì Yorùbá ẹ lọ wo ẹ̀ sàlàwọ́ alẹ́kùn aláàjì yìí ní sàlà góòlù àwọn èèyàn tí wọ́n bí tó ní problem ẹgbà tí lọ ájì yọmọdé sábákà alájì ti dé fìlà tẹ́lẹ̀ ó ní fìlà òun mímọ́ sábákà ló kù jẹ́ ìgbára fàmì délé fìlà lórí sábákà lọ sábákà nẹ́ẹ̀sì ní jẹ́ sábákà ní lárúbáwá sábákà kí ní jẹ́ bẹ̀jẹ̀ náà fìlà nẹ́ẹ̀sì táwọn kọ́ńtì kan máa ń àwọn wá máa ń kó wá àtà ní Saudi lásìkò ájì torí pẹ́rù òun tán fi ń ṣe yẹn ó yù mí ọ wà nílùú náà ní fìlà irú fìlà tá mọ́ dé ń gbà kan tó wá gba ti ẹ̀ òwú yẹn pọ̀ lọ́dọ̀ tí bì irú yẹn ò sí láwọn ìlú kan náà bá lọ àwọn náà ó ṣe kí rà tọ́bà ti wá kó irú fìlà yẹn tí wọ́n bá ti rárá kó lọ àwọn èèyàn wọ́n ṣe fílẹ̀ wọ́n wà rà torí pé tọ́bà ti àrà tọ́bà ti délé àwọn alára jì ṣe kéde o wọ́n ti dé wọ́n bá sọ di pé ẹ bá ti lọ ájì fìlà òwú mi máa sábà kà ló kù kálùkọ́ àwọn tó dé <laughs> àwọn alájàre àgàṣẹ̀rí àgàṣẹ̀rí ìbùkẹ́rẹ́ káyà tó máa fi sórí báyìí yóò ní pé àwọn alájì ló máa ń dé èmi tí lọ́mọ́ kàlédé tí bá dé ọ̀yá wá mọ́mi lọ ṣẹ̀rí àkọ̀ọ̀tù <laughs> ó ní àgàṣẹ̀rí jẹ́mọ́ sí àríwé ó dé inú ẹ̀sìn kódà níbi àdánwò dé kọ́lọ̀ńkọ́lá àwọn èèyàn ń lo ìjáàbù nítorí sí àríwé jẹ́mọ́ ọ̀dà kọ́lọ̀ńkó tó àníyàn mi àti yín ṣe bí mo ṣe ń sọ̀rọ̀ yìí mo lè rántí kéèsì méjì mẹ́ta obìnrin tó jẹ́ yọ nìkọ́ọ̀bù fọkọ nìkọ́ọ̀bù ẹ̀rì gbà ìbéèrè ni pé sóun lo nìkọ́ọ̀bù nítorí ọlọ́run àbí ọkọ tó nítorí ọlọ́run síwà tẹ́ ẹ bá gbogbo àwọn tó wà ń di kànga yìí ìmọ̀ kànga o wá àti wọ́n wá o kọ̀ wá wá àti o wá àti láwọn ilé ìwá tí owó kò ní kànga wọn ní dáràn o jẹmọ́ ìwà àtọkọ ẹjà síwà àtọlọ ń jà ìwà àtọkọ ní clashes agreed ọkọ divorce rẹ agreed ọkọ sọ ní pankẹrẹ agreed síwà àtọlọ ń jà ọba yọ nìkan nígbàtí ìgbà kéyìn ló ń tàn sọ́bọ̀ ń torí ọlọ́run tọ́bá jẹ́ torí ọlọ́run tí ni èwo bàbá mustapha murad ọlọ́nsọ̀wọ́lẹ́sàn rí wọ́n ní sí àríbi tá à ń sọ ìmà ń yẹ kú nà ní jíátìlì bàdà àwùzíj wọ́n ní sí àrí ni a mọ̀ wà ní ara a sì mọ̀ wà ń bí aṣọ níbi aṣọ ìmúra áwùbìlì kọl ọ̀rọ̀ téèyàn ń sọ sí àrí ni a bí kéèyàn fàárún gan fáwọn èèyàn tó bá ń kírun pẹ̀lú èèyàn kan ní à ìsáàsù máa ń fàárún gan gan aláì wọ́n máa fara balẹ̀ kírun àbí àzàìrí àbáwọn tó já sí pé wọ́n wá wọ́n bá ti wọ́n lọ àbáwọn tó wá bẹ́ẹ̀yàn wò lábá fa ìrọgùn bí ní ìsèjàmọ́ kọ́lọ̀ forí jèmi o kárípà àwọn ará Saudi ẹ wọ́n wá Nàìjíríà wọ́n wá rò pé kó wọ́n farabalẹ̀ ká kí ó bí tajwid kó wọ́n wá fà wọn bù bóyá wọ́n kọ́ mọ́sálásí fóun náà àbí wọ́n fóun ní ìfọ́rù náà wẹ̀ pé à wọ́n tẹ̀lé fún ìfọ́rù sáàtì péré wàláì <laughs> ìfọ́rù èèyàn kan sáúdí wọ́n ó sì 500 naira jẹ́mọ́ ìfáàsọ́gẹ́ nàìjíríà dárù tó yìí tí bá bẹ́ẹ̀ ṣe ìfọ́rù fún èèyàn ṣe ìgbẹ́gbẹ́ àṣẹ náà 200 ìfẹ́ nìkan tí ó dẹ̀ ṣe kí ni o tí ó make sense wàláì tí ó jẹjọ lọ́fà ìsì gidi tí ètò fẹ́ràn sí nínú 200 wàláì sẹ́yìn pé kèése pé máa rà kelekele máa rà ìkẹ́ ni o kí sájọ́ wá fún ilé ìtọ́ àfà ya imam wàláì lọ sí ká ilé ìtọ́ èèyàn 100 ní àtò islam ti kú lìyọ́ o kọ́kà fún mi lẹ́yìn 100 péré jẹ̀mọ́ 500 naira times èèyàn 100 50,000 50,000 lójúmọ́ fẹ́yìn 100

àfáà ní tẹwàá rí sí àrími tàà ń sọ ìdàràjá wàhúwà dàràjá àríyáwú dàràjá àfáà ló ní levels ó ní ìpele aglabuha allah ìdàbẹ̀ amali yìí alẹ̀ ìbáadá balin náà àwọn matlab iṣẹ́ téèyàn ń ṣe èyàn ò tí ẹ̀ láníyàn ìjọsìn rárá èyàn ò gbèrò tọ́lọ́run nínú ìjọsìn yẹn bí kò sí pé tó àwọn èèyàn là ń torí wọ́n ṣe àbí nǹkan míì tá à ń tọrọ àbí tá à ń fẹ́ òun là ń torí ẹ̀ ṣèjọsìn eléyìí ló burú jù sẹ́yìn pé gbogbo ẹ̀ tó bá ṣèjọsìn tí ò ṣe ń torí tọ́lọ́run ọlọ́run nìkan ló ní àlùjànnà ọlọ́run ló sì ní iná ọlọ́run ló lè fìyàn sálùjàn náà òun ló sì lè náà tó lè fìyàn sí kọ́lọ̀ ń àwa náà ná kò sí náà jama gbogbo àwọn tó bá ń se ìjọsìn sí ẹ̀dá tí wọ́n sọ fọ́ra wa kálukú kábẹ̀rù ọlọ́run ọfẹ́ wá wá ń torí tọ́lọ́run ọfẹ́ sọ̀rọ̀ ọfẹ́ sí sí ń ọfẹ́ bojú bojú nítorí tọ́lọ́n ọ̀dàrún gbàsí dáàsí nítorí tọ́lọ́n ọfẹ́ tìlàwà tìlàwà nítorí tọ́lọ́n ọfẹ́ ṣètọrẹ àánú ṣètọrẹ àánú nítorí tọ́lọ́n ọfẹ́ lọ ájì má lọ ájì nítorí eyi góòlù ọfẹ́ ṣe wúmúra má ṣe wúmúra nítorí sábàkà jẹmọ́ gbogbo ń ni àáfàá níran míì nínú ìránṣẹ́ àárí mi àyọkùsúdà sawab máàríyà kọ́sùdàn dọ̀ífàn bẹ̀ẹ́fù làwùkánà kọ́ọ̀lìyàn làmúyẹ́fù àlìsọ̀hán fàhádà kàtàbíkì jàmẹ́ ìjà gbọ́ ilé náà ó dàbí tàlá kọ̀ọ̀kọ́ ni àáfàá lóhun ni kọ́ pé èèyàn gbà pé èèyàn ọgbẹ̀sán lórí ìjọsìn ṣùgbọ́n ẹ̀san yẹn àti pò sí àrími pọ̀ mọ́ a ń yẹ́kúsúdà tàwábà máa ya, a ti wò wípé nítorí ọlọ́run náà ni ṣùgbọ́n kí ìsáàsù tún lè rí pé mi náà ṣe kí ni o mọ̀ ń wáwá sí torí ọlọ́run náà ni kí mi kán lè rí ni o mọ̀ ń tìlàwà tilawa o skul mi èèyàn náà fẹ́yàn ọgbẹ̀sán ṣùgbẹ́ èèyàn tó wá ń mú sí àrí mi mọ́ kọ́sídáńdọ̀ ìfan sẹ́wárí sí àrí mi yẹn òun lẹ jẹ́mọ́ ìyàtọ̀ wà láàrin alákọ̀ọ́kọ́ àtẹ́lẹ́ẹ̀kejì ni pé ni ó nípa ṣùgbọ́n níbi ẹlẹ́ẹ̀kejì sí mi ni ó lẹ irú ọmọ yẹn ọmọ pẹ̀kẹ́ yẹn lọ́wọ́ bẹ̀tọ́ lọ́ntorí ọmọ yẹn ò sí làwọn àkùrà ní ṣùgbọ́n nínú àníyàn rẹ̀ ní pé èmi ọ̀fẹ́ kan sì làwà tẹ́lẹ̀ ẹ̀jẹ̀ dídá nìyàn bá tó níbi ilé ìsìn wà ní ṣe kí ni o tí a rí mi ń bẹ̀ kọ́sdáńdọ̀ ìfà ó lẹ ṣùgbọ́n bí tẹ́ẹ̀sì àmọ̀ pa àdánwò lélẹ̀ o ẹ mọ́ bí àdánwò ti wọlé o bí àìkù láwọ́kánà kọ́ọ̀lì yá lámúyẹ́ já sí kóhùn nìkan lọ dáwà kò ní sí àrí mi ń bẹ̀

kọ́kọ́ ní wọ́n ìyàwó mi náà ti àjẹni lọ kọ̀fẹ́ ẹ̀fẹ́ ojú tí mo wà ní ó fẹ́kọ́ kì sábà sí ilé láàrin ọ̀sẹ̀ ọkọ̀ friday yóò ní kí ni àárọ̀ monday ọwọ́ àtijọ́ kọ̀kọ́ wá ní ọ̀la tuesday ni mo ń lọ yóò bọ́ ọkọ̀ jẹ sàárì ó ọ̀rẹ́ wa yóò tọ́jú àárọ̀ mẹ́wàá èyí máa rò kankan pẹ̀lú ìjọsìn wà ayẹ̀kúnà kọ́sọ̀dà sàwà wàríyà mọ̀tàsáwì yáyé ní tẹ́tọ́ ti rí ìran kẹta nu ìran kẹta ni wípé àtàní àtẹ̀rọ̀ǹgbà aládá àtẹ̀rọ̀ǹgbà tí a rí ní 50-50 sẹ̀ǹtà alákọ̀ọ́kọ́ tí a rí pọ̀ ju àníyàn tọ́lọ́ lọ tí a rí kéré sáníyàn kéré o àníyàn tọlọ́run tọlọ́run ló pọ̀ jù ẹlẹ́kẹta fifty 50. ni tí a rí mi fifty tọlọ́run náà sixty. bíárìkù làwìn fárada kúlù wáhìdè mínú màálì làákàr lámìyẹ̀bà àfọwàlà làámàl fàádà kọ̀dì afsad nífìlùmọ́ kọ̀dì afsada nífìlùmọ́ asùlàhà àfáà ní irú ẹ̀ ń tàn sọ ìtọ́ ẹ̀kọ́ bá dáwà lóhun nìkan náà tí ò sí ìyàn bẹ́ẹ̀ kò ní ṣe irúṣẹ́ òun kò ní ṣe irúṣẹ́ òun àáfàá nírú eléyìí tí ó bàjẹ́ ó máa kọjú kíni lọ ní tí ó tún ṣe lọ òun náà sì ní là ánìlì ismi kúrò níbi ẹ̀ṣẹ̀ àṣẹ bóun náà jẹ́ pé fifty fifty ń yọ lọ torí pé fifty ló tọ́ yẹ kó fọ́lọ́ ó ti fún wọn kíni o nǹkan mìíràn lẹ́yìn ọlọ́run. arọ́bì àáfà lẹ́lẹ́kẹ̀ẹ́ nínú ìránṣẹ́ àrí mi a ń yẹ kú náà ìtìláwù náà sí àléyìí mọ̀kọ́wìyà lìnà ṣáàtìhì wà láwú lámúyà tọ́lẹ̀ àléyìí ahadun lámúyà túrúkìlẹ̀ ìbáadà fàádà yùtàbù alákọ́sìdì sahih wà yọ àkọ́ alákọ́sìdì ìfàsì ọlọ́nlàwáwó àáfà sọ́ra gbogbo wa jẹ́mọ́ kọjá sí pé tọ́ bára àwọn èèyàn mọ̀kọ́wù ìyá lìnà ṣáàtì yóò tún wà áàtì egun rẹ̀ ó tún wà máa ràn tí ọba ti ráwọn èèyàn báyìí àfà kò ní ṣe nǹkan yẹn ẹ jẹ́ ká lórí bá ń ṣe iná jẹ́ èèyàn lọ́wọ́ yẹ ká torí wà sí lọ́jọ́

ọ̀dà látara kóhùn sí wà sí torí mọ́ yọ́nú sí ọ ọlọ́run lè yọ́nú sí yẹn wà lọ́ọ̀yì jẹ́mọ́sẹ̀ àkó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ téèyàn máa ń ṣe wáàsí ọlọ́sọ̀ọ̀sẹ̀ ẹnìkan ló dé wáàsí àáfà náà ti dé wáàsí àáfà lòjò táwọn ìbá bẹ̀rẹ̀ lọ bá rọ̀ rọ̀ rọ̀ rọ̀ èèyàn má bẹ̀rẹ̀ wáàsí 430 ìbá bẹ̀rẹ̀ 429 ẹnìkan ló ti dé wáàsí òjò sí ìrọ̀ di 640 tí má gírí ìṣègbè ni ó tòṣù ta ni ọ̀wà wáàsí wọn jọ náà nígbà tá a bá rí kó di bíi five thousand to six ìjẹun àbá ẹja àti wá tó jọ yóò bá ti lé ṣe kí ni o tí ọba ti ní dìstọ́ọ̀bù wa ọba ti wá àtúgbé yẹn kan ọba di ọ̀sẹ̀ fẹ́rẹ̀ mẹ́rin ibi tá a bá wà àtúgbé ní ìjẹjọ ìjẹjọ wo ojú rọ̀ ó là á ṣe wá àti ẹnì kẹ́kọ̀ọ́ létí ìdè wá àti lásìkò ní àárẹ̀ àfà àkàdìdé àwọn náà láti wá àti ẹ̀ṣẹ̀ wá àti lóòótọ́ wà láì ọlọ́run ní torí ẹ̀yọ̀ lóṣì ìyẹn ló fà tó jẹ́ pé kọ́jẹ́ páwọn èèyàn ni ọmọ fún wa lókún lórí ṣe káyì àníyàn wa wà níyàn ní problem àwọn èèyàn encourage wa o wọn wa o wọ́n yè wa o wa o ẹjẹ́ bá a lọ kọ́mọ̀ jẹ́ pàwọn èèyàn gbà bá ara àwọn èèyàn inú àwọn ẹ̀hìn àwọn èèyàn wọ́n mọ̀ lágbájá gan wọ́n mọ̀ àwọn ń dáwà gan rárá dáwà orí orí máa bá lọ ni àáfà nírú ẹni tá à tẹ́nìkan kan ọba wá rí sóyà bí òye kò ní fi tọ́lọ́n tó ń ṣe ilẹ̀ lẹ̀ kódà ọmọ pọ̀ àáfàá nírú ẹni yòtáàbù aláàkọ́sìdì sọ̀hì asọ̀hì ọlọ́run ní kí wọ́n san lẹ́san lórí àníyàn rẹ̀ tó dáa akọ́b èyí tó lè burú lórí àníyàn rẹ̀ وقريب من ذلك الرياء بأوصاف العبادة kábà ní mójútó àwọn ọmọ yẹn torí tọ́lọ́run ẹ̀yin obìnrin tẹ́ wà lẹ́yìn ariwo wọn débi àáfàá lè tó tún súnmọ́ eléyìn ní ròyìn bí àwùsọ́fìlẹ̀ ìbáadà nínú àwọn ìròyìn jọsẹ̀ láàbì àsílẹ̀ àkéésí nínú ìpìlẹ̀ kalẹ́bì yòtílù fi sọ́la òun ni bí ẹ tọ́jẹ́ pọ́ máa ń fàrán gùn ìdárọ̀ àwùnà táwọn èèyàn bá ṣe kí ni o tí wọ́n bá ń rí fàáza mínà ríyà alìmọ̀ọ́bù ara tí a rí mi tí ọ̀dà lélẹ̀ iná tí a rí mi tí ò ṣe kí ni o tí ọ̀dà táwọn èèyàn bá rí nìkan ní òṣètò ọlọ́run tí wọ́n bá ti dìbò ní òṣètò ọlọ́run àníyàn rẹ̀ ní pọ́blẹ́mù lẹ́nà òyàtà bọ́mọ̀n tààzìm alkhalq àfáà ló ti kó sínú bá ń pé èèyàn lágbé tóbi kìí sọ ọlọ́run ọba tó ń sánmà wàlákínà wúdúnà ríyá bí òṣòrò lẹ́gbàá dáa ṣùgbọ́n alẹ́sọ pé kìí ṣe sí àárí mi o ìtọ́bájọ ọmọ ìpìlẹ̀ ìjọsìn ìtọ́bájọ ọmọ ìpìlẹ̀ ìjọsìn àáfàá ní ìlàájò rìyà ọ̀dà ẹ̀ntọ́bá wá fúlàfẹ́ ní sí àárí mi lèyẹn ti gbọ́dọ̀ máa sọ́ra wà láì kọ̀sẹ́ntì ìbẹ̀rẹ̀ sí àárí mi ẹjá mọ̀ kọ̀ntó ara wa àtèmi àtẹ̀yìn tábàjẹ́ sí àárí mi ká tó rántí tí mo fẹ́ balada àbíjẹ́ lọ́dọ̀ ọlọ́run bí mọ́ báwọn èèyàn bá ṣe ń kí wá sí ládàá lè máa ó lè máa dínkù tó tó bá sí kí ọ̀rẹ́ ìdíjọ́ náà máa wá dùn á ah, àwọn èèyàn káà náà ṣe tọ́lọ́run wọ́n gbà káwọ̀ ẹ̀yìn ọlọ́run àáfà inú rẹ̀ dùn ládàá ti ni ọlọ́run já gbàwé àlùjànnà náà pẹ̀lú sí pé tó ríyàn ní ṣe tọ́lọ́run èèyàn ló gbé tóbi o ṣùgbọ́n òun kẹ́ yàtọ̀ sí sí àárí mi níbi ìpìlẹ̀ ìjọsìn bí ẹni tí ń ṣe jọsìn fún nǹkan mi lẹ́yìn ta ni o Allah àáfàá ní solution tá a wà lò òun lélẹ̀ alákọ̀ọ́kọ́ ni fi kíni o fi kọ́lẹ́rì àrùkèhì wà òsùlù yàlẹ́tì mi ní a ìṣàáàbò àáfàá ní tọ́ da ni wípé káwù ti gbòǹgbò ti gbòǹgbò àwọn ìpìlẹ̀ tọ́já sí pé látara ẹ̀ ní sí àrí mi ṣe kí ni o òun ló ti jẹ́mọ́ ẹ̀gbọ́ àrẹ̀yẹ ìtọ́mọ́ ń fa sí àrí mi pọ̀ ó lè já sí wípé èèyàn nífẹ̀ẹ́ kan máa ń yin òun ẹjẹ́ bá nílẹ̀ àwọn ọmọ yẹn ó lè jẹ́ pẹ́nìkan nífẹ̀ẹ́ kan máa ń yin òun ó lè já sí pẹ́nìkan ó fẹ́ fi yíyìn sàbáyìn ó fẹ́ tó fi dépò kan lé ayé àtàwọn nǹkan mí tó máa ń fà ẹgbà tí a rí pé sí àrí mi ti fẹ́mọ̀ wọnú ẹ̀jì òun in ń fa sí àrí mi yẹn kó ti gbòǹgbò ti gbòǹgbò ẹlẹ́kẹ̀jì fi dábú yìí mọ́ yá búrú nínú filhal àáfà lẹ́yìn wà á dìfẹ́ǹdì mọ́ yá tùr nínú filhal àwọn nǹkan tó lè fẹ́ máa rúbú yẹ́lẹ̀ ní èèyàn èyàn tó máa rò pé tàbá tó sílé àwọn èyàn tó láìkí wọn èyàn wà á do olóṣèlú olóṣèlú máa wá fẹ́ kàmpéyìn wọ́n àmọ́ òdòdó tó lọ́yẹ káfẹ́ ṣùgbọ́n àwọn láìkí wa wọ́n gbà ti wà campaign jama àwa ojú rẹ̀ ta o Allah gbogbo tó bá lè máa rúyẹ́ lórí ọkàn wa nígbòwò èyíkéyìí ìṣesí níṣe sí sáà wà àáfà aládàábòbò ó ní sẹ́rí alákọ̀ọ́kọ́ yẹn fa iná ríyà torí pé gangan ìpìlẹ̀ kí la pè jẹ́ ìpìlẹ̀ tí a rí mi ṣùgbùlìjà òun ni kéèyàn fẹ́ yìí tẹ̀fà àfà àsọ́ngbà tàà sọ́rọ̀ ṣùgbùlìjà kéèyàn sáwọn yìí ẹ̀pán àpapọ̀ walimanzila kéèyàn onífẹ́ position of authority rank àfà ní wàídàn tó bá rí bẹ́ẹ̀ ìyẹn ló wá fàá kọjá sí pé ṣe á rí mi o afọ́ sí wẹ́wẹ́ látara ìpìlẹ̀ mẹ́ta wàyí yahubu lazati òun ni kéèyàn onífẹ́ adùn alhamd tẹ́ẹ̀pẹ́ yóò tún wá máa dúpẹ́ fọ́lọ́run lórí ẹ̀ wàlfìrọ́ min alami zam àfáà ní ubu lazati alhamd kéèyàn onífẹ́ adùn tí máa jáde láti rí kéèyàn dúpẹ́ fọ́lọ́run jẹ́mọ́ ẹ̀gbọ́ yóò tọ́bájá sí pọ́lọ̀ lèyàn dúpẹ́ fún kèése ẹ̀dá tí a rí ní òjò kulẹ̀ mi wa wàlìfìrọ́rù mi alámi dam táwọn èèyàn bá tún wá ń yìn wá náà ìnira tó lè máa fẹ́ kó bá wa káwọ̀ sá fún tí wọ́n bá ń pírèsì wa tán bá ń yìn wá tán kí wa tán dúpẹ́ lọ́wọ́ wa adùn máa wà bẹ́ẹ̀ bí ah ìdílé náà ti báyìí fún àáfà aládùn káwọn sọ́ra tí ma fi àìdì nọ̀s wà tọ́mọ̀ tí ma fi àìdì nọ̀s èyàn lásọ lẹ́ẹ̀kan báwọn ní tí ń bẹ lọ́wọ́ àwọn èèyàn mọ́jà máa tàn rẹ̀ alantáwọn ní ìṣẹ́gbẹ́ sí àárín wọ́n ròyìn ẹ̀dẹ̀ kan sálọ́lọ́ kẹ́kọ̀ọ́ sáwọ́dí ó sì gba ìmọ̀ye kalọ́wọ́ ó sì dé

wàkọ́díláyẹ̀ ṣẹ́yìn alìhìnsán alhamdá àáfà nígbàmí èyàn lè má nífẹ̀ẹ́ kan máa yìn ṣùgbọ́n yóò ma wá sára fún mínà zami pẹ̀tẹ́ ẹ̀bá ti ẹ̀yìn ẹmọ́ ṣe kí ni o ẹmọ́ bù ú jẹ́ wọn ó bú ọ sẹ́rẹ́ bá ti lè di àwọn bùkánmúnù táwọn torí lásìkò tá àwẹ̀ tó jẹ́ pé àwọn ẹni ebú lọ́pọ̀ ju kí ni lọ ẹni eré olójú ẹni tí ó yìn wá àwọn èèyàn máa bú wa ni wọ́n máa bú wa ni o ìyẹn ló fà á tọ́já sí pé èébú àwọn èèyàn àáfàá ní ọ̀gbọ́dọ̀ so kò sì gbọ́dọ̀ kó ìnira bá àwa àáfàá lọ́dà bí ẹni tó jẹ́ pé kalijaban bẹ́yìn náà ṣàjáàn ọ dàbí ojo láàrin èèyàn méjì tí wọ́n láyà fàyínà wùlà yẹ́fù wà láàyè fìr lè àlà yugam àáfàá ní kò gbọdọ̀ sá lọ ẹ̀rù sì tó ń bà ojo ni kò tó fẹ́ dúró láàrin àwọn ayíkadú pé sẹ́wọ̀n ò ní pa òun báyìí àáfàá ní wakọ̀dí yúfìlì ìnsàn bìgẹ́rì ilmin hadrọ́mìnà zambìlì jáde àáfàá ní ẹ̀rẹ̀ lómi yóò ṣe fátúwá yóò sọ̀dájọ́ ẹ̀sìn fún àwọn tó bí nítorí kíni láìdẹ̀ nímọ̀ bìgẹ́rì ilmi kò nímọ̀ o kò ní Allah wa rasuluhu a'lam zaf aníkábèrè ìdájọba yìí wà Allah wa rasuluhu èmi ò mọ̀ o ẹlòmíì torí pé ẹ̀rù ń bà àbí ká má sọ pé wọn ọ̀jà máa nǹkan kan àáfàá ló ti sún ẹlòmíì débi kọ́ máa parọ́ tó bá débi ìdájọ́ ẹ̀sìn káwọ̀ sọ́ra àáfàá ní ẹnìkan tó kọ́ fa abílù múrù sálà ìyà lẹ́fì tó árí kòríyà àáfàá láwọn tá a kàfáájú ìní ló máa ń fa kí sí árí ni kó tó máa nípa lára ìlàjù kí ni solution rẹ̀ àáfàá nínà lè ń sáà ìnámọ̀ yẹ́kùsùdù ṣe wàyọ̀rọ̀gìbù fi ìzàdọ́nà ànàwò kẹrù ńlá àfọ́ àlọ́mọnìyàn ọmọ gbèrò nǹkan yóò sì máa sàmì lójú kòkòrò ẹ máa ṣe nǹkan yóò tọ́ bá ti lè rí wípé àǹfààní pọ̀ tóun ó ṣe ń bẹ̀ ìmọ̀ filhal awilman àfọ́ àníbọ́yá ní ìsìn ní ọmọ ráǹfààní ẹlòjú ẹsẹ̀ àbẹ́ padà fún lówó tọ́ bá yá ni fainali ma annahu laziz filhal tọ́ bá rí pé kí ní ìmọ̀ dùn lásìkò tó wáyé sọ́rọ̀ fílmà àálì sahal alẹ́ ìtìtìnàbù àáfà lẹ́ni ìtọ́já sí bí ó ti rí pé àádọ́ká lòun máa ti rí lọ́wọ́lọ́wọ́ yìí àáfà lọ́mọ ń le nǹkan tọ́já sí wípé fìlìmà àl ayé fìlìmù sẹ́kbàl ìtí ò tí ìṣẹ̀lẹ̀ káàkó fẹ́ sẹ́kùtúrẹ́ mílíọ̀n ti lọ́wọ́ àfà kẹ́nìkan wá ní dìbò fún Buhari àfọ̀ ní kàfí mílíọ̀n ṣùgbọ́n nígbà Buhari bá ṣe kí ni o tó bá wọlé ni <laughs> àbáwò yìí ẹ mọ́ pa owó lẹ́bí fáfù twelve million torí pé yẹn ṣe kí ni jẹ̀mọ́ <laughs> ìyẹn ti wà ńlẹ̀ nǹkan méjì ni òníjẹ́ fẹ́ gba ti kiri Buhari lè mọ́ wọlé tí ó bá wọlé ẹlú tó bá tó wá wọlé ọwọ́ rẹ ti tẹ ìbò yín yóò sọ pé tó òdìbò fún mi ní yọ̀bù rẹ mo fi twelve million kìíní kan wọ́n yọ̀ ya yọ ọkùn ẹ̀yìn náà bá ní ah, kí n bá yọ ìgbò mi kò déédéé ní kò túrò kankan hmm. àáfàá níyẹn ló fà á kọjá sí wípé àtà nǹkan tí è ṣẹlẹ̀ hmm, nǹkan tọ́já sí pé à ń rò pé yóò padà ṣẹlẹ̀ gbogbooru àwọn nǹkan yìí ó máa ń fa òṣìṣẹ́ àárín tó wọ́n bá ṣe bóyá nǹkan yóò ṣẹlẹ̀ bọ́yá yóò ṣẹlẹ̀ yóò tí ó dẹ̀ ní so ibẹ̀ yẹn ni àáfàá ti dúró lórí ọ̀rọ̀ sí ari mi èyí tọ́ka ni àlè kíburú àlè e tún ẹ̀mí wa ṣe ìgbéraga ẹ̀mí gíga ọkàn gíga ni àlè inna likibura hulkun baatinun yasduru min an a'malin iya samaratuhu àáfàá ní sẹ́ rí ẹ̀mí gíga ìwà kan ni tó jẹ́ pé ó sá pamọ́ inú ló wà kìí ṣe ń ta lè rí ń ta ó sì ń wá látara àwọn iṣẹ́ kan tó pé òun gangan ló máa jẹ́ èso iṣẹ́ yẹn fàyẹ́dárù alálìjà wàá hì tẹ́ bá ti rẹ́ni tó arrogant tọ́já sí wípé ó wà proud àáfàá lẹ́ẹ̀tì máa rí nínú gbogbo oríkèríkè ara rẹ̀ pé eléyìí ẹ̀mí rẹ̀ ṣe gíní o ẹ̀mí ẹ̀ga àáfàá ní wàdálíkà lòkulù kú àrúyàtù nurse alálìmọ̀tàkà bẹ̀rẹ̀ ààrẹ òun ni kéèyàn rí èèyàn sí pé èèyàn dáa ju ẹni tí èèyàn ń ṣe akọ́ sí lọ àbẹ́ni téèyàn gbére èèyàn galé lórí fọ́ọ̀kọ̀ yìí yàtọ̀ sí ẹlòmíì tọ́já sí wípé àwárùpa tóbi jùlọ àáfà lẹ́mọ̀ rẹ̀ tó bá jẹ́ mọ́tàkà bíl yọ́ mọ̀ rí tí kóhùn lòun dájú ẹ̀mí rẹ̀ ọ̀gá débi pé yọ́ mọ̀ rí rẹ̀ sáwọn èèyàn míì pé eléyìí rẹ̀ ọ̀dá tó wà kọ̀mọ̀wé tó wà sílẹ̀ ìmọ̀kí tó wà eléyìí olówó lọ́ tó wà eléyìí òkùpa tó wà èyí ọ̀sánra tó wà eléyìí ò tẹ̀rín tó yọ́ọ́ mọ̀ wá wá ogun àwọn oríṣiríṣi ìròyìn àáfàá ní gbogbo àwọn sifatul kamal gbogbo ìròyìn tó dáa tó pé yóò ti di pé òun dáa ju ẹgbẹ́ lọ ń bẹ̀ ìyẹn làáfàá wa ń sọ ọ́ lọ a ti so ibi tá a dé mọ́ ibi tá a dé ìjẹjọba yìí kí la fẹ́ lò bí àlìkíbúrú àáfàá wa mú àdìsù àpé láyé dúkúlù lìjà náà ta máa ń ká náà fi kọ́lù bí yìí mi kọ́lù dára tẹ́ni mẹ́kìlẹ̀ ẹni tí ń tọ́mọ bíi atom ọmọ náà gún kíní ẹjá fi wé ní ju lọ ní tó kéré ju lọ ẹni tọ́mọ bíi èèrà tó bá ń bẹ nínú ọkàn rẹ̀ nínú ìgbéraga nínú ìjọra ẹni lójú àsàrà ni ó ní ṣe kí ni kò ní afọ a wá wari wa mi ń ṣọ́rì àníwá ìlì kìbìrì ma yẹ múnáwù mínísítì fada tilẹ̀ ìlì ọlọ́run làwà wà kọ̀búlì làhàk wà bẹ fún ìgbéraga ni wípé kèé jẹ́ kéèyàn ó o le ìmọ̀ lọ́dọ̀ ẹlòmíì tẹ́ bá ga yóò dùnkóhùn lòun máa wakọ̀búlù láàk kò ní lè bá òdodo torí pẹ̀mí ẹ̀ga wàlẹ̀kẹ̀yàdùlà kò ní lè lọ tẹríba fún òdodo àáfàá ní wàkọ́dí tásùlù lè máa rí fátùlù lè mọ̀tàkà bí sẹ́rẹ́ tó bá jẹ́ lẹ́mìí gíga ó lè máa kéwo ó sì lè mọ̀wé o ṣùgbọ́n wà láàkín ṣùgbọ́n lá kí ni o tùtọ̀ wíọ̀rù náà sùúrù alálẹ́kẹ̀yàdùlà k

Ima àmọ̀dájú ń bẹ lọ́dọ̀ wọn o lọ́dọ̀ ẹ̀mí wọn gangan zulman wà òlúwa ní ti àbòsí àti ní ti ìgbéra ẹni ga lórí ilẹ̀ àsọlọ́n kórìíra òlúwa ìmọ̀ ìgbéra ẹni ga wàhádà tàkàbúrò alàlọ́ ìwà àlàrọ̀sọ́lì sọ́lọ̀lọ́ wàlẹ́ àfáà ní tọ́wànú àyàtà àkàyí sọ́rọ̀tù náhálì àyà 14 àwọn kan náà ṣègbéraga sọ́lọ̀ àtànábì wọ́n jọra àwọn olóbìsí ní o ọlọ́run àtànábì wa Muhammad sallallahu alaihi wasallam àáfà ni wọ́n wà kíburú kí là ń pè ní ìgbéraga ó níwà ìtìkọ́rù náà òun ni káfojú tẹ́ńbẹ́lú àwọn èèyàn káfojú yẹpẹrẹ mú wọn wà fi zọ́ọ̀mù nọ́ọ̀sì àlẹ́yìn káwà rùpá wà ládáàjù káàmà gbéra tí wà lékè wàkọ̀díṣọ́ àrọ̀sọ́lá sálàm alìkìbù fakọ́l anábì tí wá sọ ìtumọ̀ tí ń jẹ́ ìgbéraga fún wa ó ní alìkìbùrù bátọ́rù lẹ́hàkì wà gọ́mùtù náà ànábì ní nǹkan méjì ní ìgbéraga kéèyàn orí òdodo ńlẹ̀ yàn gba òdodo wà gọ́mùtù náà kéèyàn fojú kéré àwọn èèyàn kí leléyìí ta ma máa fojú kéré èèyàn kò fẹ́ tó tóbi lọ́dọ̀ tiẹ̀ ara àgbẹ̀rẹ̀gbẹ̀ ẹ̀mí èèyàn ga ni kọ́lọ̀ọ̀bá lékè ọlá kó láwà àfáà ní tàbá wá ń sàlàyé yìí náà lọ pẹ̀lú tàbí àtàlà sálàyé pé alikiburu bá tọ́rù lè hákì wà gọ́mùtù náà ìgbéraga náà ní kéèyàn orí òdodo kọ́dọwọ́bù kọ́dẹ̀ máa fojú kéré àwọn èèyàn àfà nítumọ̀ pé gọ́mùtù náà alizira ó tó kọ́ sínú kéèyàn máa fà àwọn èèyàn sí yẹ̀yẹ́ wà tẹ̀kọ́rù àti káfojú kéré wọn kí wá ní dàrọ̀já tún kíbù àwọn steps stages levels tí ìgbéraga wà ibẹ̀ láti wá máa gbé tó bá di ọjọ́ mẹ́jọ nkánà fìlẹ̀ ọmọrí bàkíyà tọ́lọ́mátì nìkẹ́ mi ọmọ ọkù pẹ̀lú ọ̀dọ́ ọlọ́run àmọ̀ sàlàyé lọ níjọ́ mẹ́jọ nípa àwọn stages of kí rẹ̀ arrogant kó gbà lẹ́sìn kó an